إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونتوب إليه ونعوذ به من شرور أنفسنا وسيئات أعمالنا إنه من يهديه الله فهو المهتدي ومن يضلل فلن يهد له وليا مرشدا والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين سيدنا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد السلام عليكم ورحمة الله وبركاته عباد الله فموضوع خطبتنا اليوم يدور حول حديث أخرجه ابن حبان في الصحيح عن سعد بن عبد الوقاص رضي الله عنه عن رسول الله صلى الله عليه وسلم أنه قال أربع من السعادة المرأة الصالحة والمسكن الواسع والجار الصالح والمركب العليم وأربع من الشقاء المرأة السوء والجار السوء والمركب السوء والمسكن الطيب قرر الباني في سلسلة الأحاديث الصحيحة عن محدث على رواية الحباني هذا سند صحيح على شرط شيخين عباد الله وهذا الخبر النبوي الكريم تتضمن جملا من فوائد المعاني كما حث على بعض الأمور الجاهلة للفرد والسعادة وحذر من أخلاقها المستبدية لمتاعب وشقاء وقوله صلى الله عليه وسلم أربع من السعادة أي كل عمل من هذه الأمور الأربعة في السعادة لصاحبه سر هذه تعالى أن كل عمل من هذه الأمور الأربعة ملازم للإنسان ولا يفارقه الإنسان تفريطا تقريبا إلا ويعود إليه مرة أخرى فصحبة الزوجة أو المسكن أو الجار أو المركز صحبة الحياة وملازمة دائما عباد الله وآتوا السعادة وإن كانت السعادة دنيوية وضرورية عاجلة إلا أن أسبابها ووجودها من أعظم ما يعين العبد على أمر دينه وآخرته وقوله صلى الله عليه وآله وسلم المرأة الصالحة المرأة الصالحة حيض وسائل كما قال صلى الله عليه وآله وسلم هذه يأخذها متاع وخير متاع الدنيا المرأة الصالحة أخرجه مسلم وغيره من حديث عبد الله بن عمرو وفي رواية النسائي بن ماجه إنما الدنيا متاع وليس من متاع الدنيا شيء أفضل من المرأة الصالحة صححه الألباني الجامع عباد الله وما كون المرأة الصالحة متاعا دنيويا بما تدخله على زوجها من سرور وبهجة وبما تحمل معه من هموم ومشاكل فهي كذلك تعين زوجها على أمر الآخرة وفي رواية الحاكم رحمه الله تعالى لهذا الحديث وصفه صلى الله عليه وسلم فمن السعادة المرأة الصالحة تراها فتعجبك وتغيب عنها فتعملها على نفسها ومالك أخرجه الحاكم وحسنه والألباني في صحيح جابر وصفها صلى الله عليه وسلم في حديث آخر بقوله خير الإسلام الذي تطلبه إذا نظر وتطيعه إذا عمر ولا تخالفه في نفسها ولا مالها بما يكره أخرجه أحمد والنسائي والحاكم من حديث أبي هريرة رضي الله عنه على الألباني في صحيح الجامع وقضى صلى الله عليه وسلم كذلك بقوله تزوجي الوليدة الوليدة فإني مكاتب فإني مكاتب بكم اليوم يوم القيامة أخرجه أبو داود والنسائي من حديث معقل بن يسار وصححه الألباني في صحيح الجامع فخير الإنسان التي تزور زوجها بهيئتها الجميلة إذا نظر إليها وتطيعه إذا أمرها بشيء غير محرم ولا تخالفه في نفسها بل ولا في مالها بما يكره وهي الوجود التي تبطل توجدا وتعبدا لزوجها هي تلك المرأة التي قال فيها صلى الله عليه وسلم ألا أخبركم بنسائكم من أهل الجنة الودود الولود العود التي إذا ظلمت قالت هذه يدي في يدك لا أذوق قبضا حتى ترضى أخرجه دار قطني بالأنظار والطبران وحقن والألباني في صحيحاته وكذلك من سعادة المرأة المسلمة الزوج الصالح وهو الذي يسقي امرأته من الحياة ويعينها على أمر دينها قوله صلى الله عليه وسلم والمركب عليه في رواية الحاكم تفسير له والدابة تقول وطيها فتلهبك لأصحابك قلت وفي زماننا هذا اختلفت المراقب لكن منها كذلك ما هو عليه مريب لصاحبه وفي ما هو سيء مطلق والمرق والمركب حديث عادة لا يؤخر صاحبه عن مقصده وحاجته كما لا يلحق به متاعب الطريق المعول واليوم المركب حديث لا يشعر صاحبه بمتاعب الجو سواء كان الجو حارا أم باردا كما يقول كما يقول سالم في قيادته وكل هذا لا شك من سعادة الدنيا عباد الله وقوله صلى الله عليه وآله وسلم والمسكن الواقف زاد في رواية الحاكم والدار تكون واسعة كثيرة المرافق فالمسجد الواسع أبعد للنفوس وأحب إليها لأن في سعة عامة راحة نفسية كما أن الدار الواسعة أجمع حاجات أصحابها وقال تعالى والله جعل لكم من بيوتكم سكنا قال الشيخ عبد الرحمن العفريدي رحمه الله تعالى في الدار والقصور والنازحة تقيمكم من الحر والبر وتذكركم أنتم وأولادكم ومتعتكم وتتخذون فيها الغرف والبيوت التي هي لعنوان منافعكم ومصالحكم وفيها عيد أموالكم وحرمكم وغير ذلك من الفوائد المشاهدة وقال الطنطاوي في تفسيره الوكيل والله جعل لكم من بيوتكم سكنا ثم ذاك في السورة الكريمة ألوانا من النعم منها ما يتعلق بنيمة المسكن قال تعالى والله جعل لكم من بيوتكم سكنا قال القرطبي قوله تعالى جعل لكم معناه صير وكل ما علاك فأضلك فهو السقف والسماء وكل ما أقلك فهو أرض وكل ما سترك من جهاتك الأربعة فهو جدار فإذا انتظمت واتصلت فهو بيت وهذه الآية فيها تعديد نعم الله تعالى على الناس في البيوت وقوله سكن أي تسكنون فيها وتهدى جواركم من الحركة والحق أن نعمة السكن في البيوت والاستقرار فيها والشعور بداخلها بالأمان والاطمئنان هذه النعمة لا يقدرها حق قدرها إلا أولئك الذين فقدوها صاروا يعيشون بلا مهوى يأويهم أو منزل يجمع شتاتهم والتعبير بقوله عز وجل ما كان فيه ما فيه من السمو بمكانة البيوت التي يسكنها الناس فالبيت مكان سكينة نفسية والراحة الجسدية هكذا يريده الإسلام ولا يريده مكانا للشقاق والخصام لأن الشقاق والخصام ينافي قوله سكنا والبيت له حرمته التي جعل الإسلام من مظاهرها عدم اتهامه بدون استئذان وعدم تطلعه إلى ما بداخله وعدم تجسسه على من بداخله وصيانة حرمة البيت وصيانة حرمة البيت كما أمر الإسلام تجعله سكنا آمنا يجد فيه أصحابه كل ما يريدون من الراحة النفسية والشعورية عباد الله قوله صلى الله عليه وسلم والجار الصالح فهو الذي يكف أذاه عن جيرانه ويحسن إليه في معاشه وآخرته وقد وقانا ربنا تبارك وتعالى بالجار فقال واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي والجار ذي القربى والجار الجنب سورة النساء في صحيحين من حديث عائشة رضي الله عنها وعبد الله بن عمر رضي الله عنهما جميعا أن النبي صلى الله عليه وسلم قال ما زال جبريل يسيني بالجار حتى ظننت أنه لا سيورث فبالغ صلى الله عليه وسلم في حقوق الجار فقال ما آمن به من بات شبعان وجاره جائع إلى جنبه وهو يعلم به أخرجه البزار والطبراني وصححه الباني في صحيح الجامع هذا هو بيت الله dájúdájú gbogbo ọpẹ́ tó ló wà láàrin ṣe adúpẹ́ fún àwọn alójú ìrànlọ́wọ́ àti wá tó bá lọ sí ọ̀dọ̀ rẹ̀ àwa ìṣọ náà ọba kúrò níbi aburú tó ń jẹ níbi iṣẹ́ ọwọ́ ẹnì kọ̀ọ̀kan wa wa dájúdájú ẹni tí ọlọ́wọ́ bá ń bọ̀ tó bá fi mọ̀nà òun náà ní tó bákan náà ẹnikẹ́ni tí Allah tó bá sì lọ́nà kò sí ẹnikẹ́ni tó ń sọ ọ̀nà ẹ̀rọ ìgbàlódé bẹ́ẹ̀. àtọ́rọ̀ ìjẹ́ ìgbẹ́ fún aṣíwájú wa ọ̀gá wa àgbà anábìwá Muhammad sallallahu alayhi wa sallam lẹ́yìn wá àgbà náà àti wà oríṣi ti àlùbáríkà tó jẹ́ ti Islam ìpè àsálàmù alaykum wa rahmatullahi wa barakatuh. ẹ̀yọ́ mọ̀ yá ẹ̀rí àkòrí ìbánisọ̀rọ̀ kútùbà wa lónìí ló mọ̀ dá lórí hadith fún un ilé tí a fa wa ibn hibban tí wọ́n gbé jáde látọ̀dọ̀ tàbí pàtàkì ni dáàbò náà fi wà kọ́ abu ishaq rahimahullah wa rọ́bì ọba àmì àwọn ọ̀tún ìlú àmì sọ̀rọ̀ bá àmì sọ̀rọ̀ ó lóun tọ́ba náà fi sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ wípé nǹkan mẹ́rin kan wà nínú ìrì ayé ni alákọ̀ọ́kọ́ obìnrin tó dáa àlùmọ́ àti sọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì wà ní mọ́tàn wà ibùgbé tó báyìí tó fẹ̀ ẹlẹ́ẹ̀kẹta wọ̀jáàrú sọ́ọ̀lì alábàágbé tó dáa ẹlẹ́ẹ̀kẹrin wàlúmọ́ríkà buhari àti nǹkan ọ̀gbìn tó lálàáfíà wà á bá òun nínú ṣàkọ́ nǹkan mẹ́rin ó wà rárá àìráyé gbé àlùmọ́rí àtúnṣe kéèyàn ní ìyàwó láàbí wọ̀jáàrú sọ kéèyàn ní alábàágbé tí ò sọ̀rọ̀ wàlúmọ́ríkà buhari kéèyàn máa ní nǹkan ọ̀gbìn tí ẹgbẹ́ nǹkan ọ̀gbìn yìí òun náà òní púpọ̀ láti ṣe wà ní mọ́sítàlù pọ́yì àti ìgbé tó bá ẹ̀yẹn lùsọ̀ ọlọ́run. àdéhùn yìí tí a bá wa sáàbùn àbùwọ̀kọ́ tí wọ́n bá aláṣọ àwọn ẹbí sẹ́lẹ̀ àṣẹlẹ̀ fún ọ̀tọ̀ sí wọn àwọn gbọ́dọ̀ nǹkan tó ṣe wípé ó kún fọ́fọ́ fún àǹfààní nínú ọ̀nà bákan náà ó sì tún ti wá lójú kòkòrò nípa wípé ká má jókòó kẹtẹrẹ nípa bí a fọwọ́ wa fa nǹkan tó ti wá láǹfààní ní ayé tí ìtẹ̀lé ayé ó lọ òfin ìgbọ̀gbọ̀ wa bákan náà ó sì tún fàwálé ó tù wá nílọ láti ti pété ní o tí a gbìyànjú láti sọ̀ra fún àwọn ọ̀sán wọ̀nyí tó yẹ pé ìdàkejì rẹ̀ tí ó bá pẹ́ kò sọ́dọ̀ èèyàn ìgbésí ayé nira fún yàn láti gbé ọ̀rọ̀ tí a lọ́ọ́ sọ́dọ̀ láhùn àdìrò àdìrò sọ́nà tó sọ̀rọ̀ wípé oríire ń bẹ nínú kan mẹ́rin fún ẹni tí ọlọ́run bá ti tọ́lá bá kàdàrà fún wọn ni àṣírí eléyìí tí ó pamọ́ sí ara nǹkan wọ̀nyí òun náà ní sí àwọn nǹkan mẹ́rẹ̀ẹ̀rin mò láàyè mọ́ tó ń yí ìta yóò máa wà pẹ̀lú èèyàn lọ́pọ̀lọpọ̀ gbà áta àláyà káàdì fàárí gbogbo abẹ́rẹ́ tó pé èèyàn bẹ́ẹ̀ ni mọ́tò wípé àsìkò kan rèé tí ò ní bẹ́ẹ̀ ní bùkátà sí mẹ́rẹ̀ ẹ̀mí ẹ̀ yàwó bí yàwó ló dà sí nǹkan ọ̀gbìn tó lálàáfíà ilé tó gbáyé àti alábàágbé. a rí i pé gbólóhùn tí a náà ti sọ́nà máa lò ayọ̀ sọ́nà tí wọ́n sọ yìí a rí i pé yẹ̀dúrù bẹ́ẹ̀ ha mọ̀dáràn ìta èèyàn ò mọ̀ ọ̀rọ̀ ibi ká nǹkan mẹ́rẹ̀ ẹ̀mí títí tó fàyè rẹ̀ yóò yóò mọ̀ ní bùkátà sí ìgbé tó báyìí yóò mọ̀ ní bùkátà sí alábàágbé yóò sì mọ̀ ní bùkátà sí nǹkan ọ̀gbìn a i pé tó bá rí bẹ́ẹ̀ ó bùkátà sí àti àṣàyàn láti bẹ̀rẹ̀ àwọn ọba sùkánù wọn dáadáa kó fọ́ àti fún bẹ́ẹ̀ dáadáa lórí àwọn nǹkan mẹ́rẹ̀ rẹ̀ sí Muhammad tí wọ́n sọ tí wọ́n fi kọ́ oríire tó jẹ́ oríire táyé tó jẹ́ wípé àwọn èrè tá ń bẹ̀ kì torí pé èrè gbére náà ni o èrè tá jẹ́ ń bẹ̀ àwọn àǹfààní tá a jẹ́ ń bẹ̀ àǹfààní tó mọ̀ rọ̀ mọ́ òòjò àsìkò tá a bá ń tẹ̀lé lórílẹ̀ náà lọ́pẹ́ tá a bá dúpọ̀ láyé mọ́ àwọn tó wọ̀nyí kò ní ṣe kíni rẹ̀ ó lè mọ́ fún wa mọ́ ṣùgbọ́n yóò yà ìyẹn àti lẹ́nu wípé báwọn nǹkan wọ̀nyí bá yọ wípé ó rọ̀ mọ́ táyé nìkan yìí ó lè fi okùnfà nǹkan tí àlìjọ́nà wa náà tó fi rọrùn. lápèjúwe a rí pé nínú nǹkan tí mọ ìṣẹ̀lẹ̀ Islam tó gbé wá lóògbé òun náà ní pé ká máa pa sí láti àṣà kódà hadith wà nínú adájọ́ mi sọ sọ wípé nínú àwọn nǹkan tí mọ jẹ́kẹ́ mi lórílẹ̀ òun náà pé kéèyàn máa pa bí kéèyàn máa pa a rí pé tí èèyàn bá lẹ́nu ìtọ́jú pé kò tí ní nǹkan ọ̀pọ̀ kò ní mọ̀ gbẹ̀gbẹ́ wípé à ah, ah, ẹ̀gbọ́n dádì mi tó dẹ̀wà níbi báyìí á sì ń lọ fún ọ. torí pé àti débẹ̀ kó ẹbí kó ara ó ní mọ̀rọ̀ rò pé ó lọ sí ẹbí tó mọ̀ sọ fún wa mọ́tò sọ́lẹ̀ àbí ó mọ̀ kó ọmọ ìyàwó mẹ́rin ọmọ mẹ́ẹ̀ẹ́dógún fún ọgbọ́n ọdún dáradì wọ́n fẹ́ lọ ṣùgbọ́n tọ́lọ̀ ọba àdìkọ́lá bá ṣe ìjọ ọ̀gbọ̀n fún ẹ̀rí wípé yóò yà lára wípé à ah, ọ̀dá o abẹ́lọ sí mọ̀mọ́ ní òkè sí nígbà wọn abẹ́lọ sí gramá o abẹ́lọ sí ló pa àwọn ìjìnlẹ̀ sínú mọ́tò ẹ̀rí bá lọ sọ pé àtọ̀yá ara kò fẹ́ sínú wa ṣùgbọ́n mọ́tò nínú àwọn ọ̀fẹ́ tí mọ́ pa omi ní pọ̀ mọ́tò wa lọ́sàlùlọ́ra ayé olùsọ́kàná wà sílẹ̀ gbàmíkà àti àdọ́sílà bí àfàmù tọ́lọ̀ ọba àdìkọ́lá pé jogun rẹ̀ fún abáàrin lè bí tó kún ẹbí wa àlèmọ̀ tó pọ̀ á rí wípé ó rọ̀ máyé ó tó rọ̀ mọ́ àdìyámọ̀ nítí ànábì sallallahu alaihi wa sallam kò wọn sọ nìyẹn ẹ̀rí ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam wọ́n ní ẹ̀rí obìnrin dáadáa pàlùmọ́rà àti sọ́ọ̀lù khairu mata'id dunya ayé nù ó nù gan-an ètò tó dùn ní ayé onítọ́nà ọba àdúgbọ́lá kó fi obìnrin dáadáa obìnrin eré kó fi jíǹkì ànábì sallallahu alaihi wa sallam ànábì ilé tí ìnàmọ̀dún ni àmọ̀ta ayé kò tayọ kí ni kò tayọ ìgbádùn wọ̀lẹ́ ìsàmì ìmọ̀ta ìdúnni ọ̀ṣẹ́gun afghan ni wọ́n kàfi fọ́ọ̀nà kò sí nǹkan tí ó lọ́lá jù láyé nínú ẹ̀jọ́ ilẹ̀ tó kì wọ́n ní obìnrin gidi ìyẹn ló sọ lọ tó obìnrin kó jẹ́ ní ire ìgbádùn ni o nígbà ìgbádùn fàyè ẹni lé lọ́nà o tó dìkìlù hu alazawjiha min sururi wa bahja tudkhilu ala zawjiha min sururi wa bahja obìnrin tí a yí pé lọ́pọ̀lọpọ̀ ní gbogbo ìgbà y'o máa wu ọkọ rẹ̀ yóò sì máa o sí ọkọ rẹ̀ ní ojú yóò máa bákan náà ìlú ọkọ obìnrin náà máa kẹ́ ẹta ìlú ọkọ gbogbo àwọn ibi tí fi ń ta ọkọ obìnrin náà ìyàwó orí kan fẹ́ mọ́ fáwọn àlọ́ nígbà ah, orí náà tẹ̀wọ́n fún mi abẹ́rẹ́ ìgbà ó bá ṣọ́lọ́jọ́ sí à wọ́n ní ẹ̀ẹ́dìyàrẹ̀dìyàrẹ̀ ìṣẹ́àrẹ̀ àgbọ̀nẹ́sọ́gọ́ ìṣẹ́àrẹ̀ àbí pé bí bá ń bẹ nìkan kó máa dùn ẹnìkejì ìyàwó dáadáa ni àwọn tó yẹ pé ọmọ yóò ní ìmú tó láwọn ọ̀dọ́ sí ń dùn lọ́gàn ó lè nípa ẹ̀lẹ́ ẹ̀kọ́ lọ́dún tó lè hùn hùn làwọn òbí ṣé kò sí wàhálà ṣé ń gbá náà yóò mọ̀ sí the pain tí ọmọ wọn àti bí tó bá ń fi ibi àwọn ọdún ẹgbẹ́ ọkọ̀ mọ̀ sí the pain yóò kàn dágun la pé kò sí nǹkan tó kàn kò sí nǹkan tó ti bá ẹran àti jẹ látàárọ̀ o àwọn òjì jẹ́ o nǹkan tó ń nǹkan tó ti ní èsì ọ̀sẹ̀ kàkájọ́ bí kíní kan gbogbo àwọn obìnrin báyìí irú ìṣèlú báyìí kò sí irú ìṣèlú báyìí ló ń obìnrin dáadáa bákan náà nínú àwọn obìnrin dáadáa òun ni àwọn obìnrin tó fẹ́ yí pé tààrọ̀ àhàn tọ́jọ́ jùlọ ọkọ̀ ó gbà ọkọ̀ rẹ̀ ìmúṣẹ́ inú ọwọ́ lò ọkọ̀ òsìlẹ̀ sílé ọkọ̀ ọkọ̀ ó ti balẹ̀ wípé gbogbo dúkìá tí mo ti sílẹ̀ fún ìyàwó mi bí mo ti sílẹ̀ ní dáadáa náà dáadáa kì í ṣoṣo tí ẹni tó bá dáàbò gbogbo nǹkan tọ́kọ ní pátápátá yóò ti gbẹ̀ báṣu báṣu kódà gbogbo àwọn nǹkan tó bá ti bẹ̀ ní ìtàn ìlú onúlé yóò ti gbogbo ẹ̀ yóò ti mọ̀ ilé mọ̀ ilé ìlú ìlú ìlú ìlú àwọn ọ̀dọ́ dáadáa. ẹ̀rí adẹ́gbẹ̀wá Muhammad sallallahu alayhi wa sallam fún mi bàbá hadith àbáwá nàtàlí kọ́lọ̀ bàbá mi sọlá tó bá rẹ̀ lọ́sí. ó ní ẹ̀rí obìnrin dáadáa tọ̀tún hu ìdá nọ́dọ̀ kí ọkọ bá ti wò á ìnà ọkọ ó dún pàtó dírì ìdá àmọ̀ tọkọ bá pa á láti ẹni kó sin nǹkan báyìí yóò ṣe máa láìka isman ní nǹkan tí kìí ṣe ìyapa àti ọlọ́run ọba subhanahu wa ta'ala ànábì sallallahu alaihi wa sallam ànábì tó sọ fún wa pé à aláwọ̀ obìnrin dáadáa fẹ́ oníṣẹ́ fẹ́ o pẹ̀lú aliwalúdà àwọn obìnrin tó yẹ pé ẹ nífẹ̀ẹ́ wọn bákan náà tí wọ́n sì tún bímọ tó pọ̀ fún nítorí pé aliwalúdà láti láti fà ó ní sí àdìmọ̀ kan òní ó ní aliwalú àwọn tó yẹ pé wọ́n bímọ tó pọ̀ fún yín ìgbẹ́ tó ń bẹ yóò tún ọkàn tí ó pè ní àṣọ ilé ìtọ́nà ọba àlejò lákàdà wá sọ́nà tó kan náà ní ojú o ṣùgbọ́n náà bá fún lórí ọ̀dọ́ láti mọ tó pọ̀ òbìnà tó pọ̀ eléyìí nínú àwọn ìgbẹ́ta níbi sọ́nà bá àlejò àlejò sọ́nà tí ó sì ti yànnà lọ́jọ́ fúnra nìkí àná ni onífàdí ní mọ̀káàtì mọ̀káàtì òdìkù mọ̀lùkùmọ̀ yọ̀ọ̀mọ̀ nìkí àná torí pé nípa ọyí máa ń ṣe ìyànnà ọjọ́ fúnra nìkí àná àbúdá ọ̀nà ìgbẹ́ta àwọn olùdarí àbí ìtàkọ́ àbáṣe lọ́wọ́ ليس أخوان يوم الأسلام من الأسلام من الأسلام وخير النساء التي تستر زوجها في àìhájìhà ẹgbẹ̀rẹ̀mà ìdámọ́gbọ̀rọ̀ ìgbẹ̀rẹ̀mà obìnrin tó dáa oní ọ̀nà ìjọ tó ṣe pé tọkọ bá fún ìwọ̀n báyìí nínú ọkọ̀ mọ̀ ní ìmọ̀lẹ́ nìkú fẹ́ láti lọ ẹ̀ka òróró tó máa ń gbà ah, mo kàn ń wo ìyàwó mi ní mi ṣe dùn ní mi ṣe dùn ọkàn mi ti balẹ̀ wọn ní ilé ìfowópamọ́ obìnrin tó dáa وتطيعه إذا أمرها بشيء غير محرم yóò sì tún tẹ̀lé ọkọ rẹ̀ yóò tẹ̀lé aṣọ ọkọ rẹ̀ lóun ti wọn ìgbà tọkọ rẹ̀ bá bá láṣẹ yìí tó kó yapa àbẹ̀ ọlọ́run bá tún káàlì mú wọ́tá àlà ó dàbò ní gún ọkọ pàápàá àti ìṣẹ̀lẹ̀ fún wọn yóò mọ ọtalápá tètè lórí bí ọkọ ọkọ rẹ̀ yóò sì mọ ní ìdùnnú yóò sì mọ ní ìdùnnú láti ara tó ń jẹ́ ìyàwó rẹ̀ anabi wa muhammad sallallahu alayhi wa sallam yọ̀ní sọ̀rọ̀ òní ti aláàbọ̀sọ́lọ́kọ̀ níbi sáyẹn ní àdìjànà ẹ wá ní ibi pé létí àwọn ìyàwó yín nínú àdìjànà ẹ jẹ́ ìròyìn wọn fún yín alùwàlù òun náà ni àwọn tí ẹ pé ìfẹ́ wà láàrin ẹ̀yìn àti wọn alùwàlù sọ̀rọ̀ ọ̀bà àbísọ́lá ó fi ọmọ táwọn lọ́rẹ̀ lọ́pọ̀lọpọ̀ alùhàmúd alẹ́tì ìdá ọgọ́lùmọ̀ sí kọ́ọ́lá káàdì ìyẹ́dì fi yẹ̀dìkà láàrú bùbáwùdà àtàbárùdọ̀ anábì sọ́lá alẹ́sọ́lá ó ní aláhùn kí ni ìtumọ̀ aláhùn kẹ́límà tó wá lẹ́yìn aláhùn yìí náà ló ti ń jẹ́ mufasirọ̀ fún kẹ́límà aláhùn ó náà ní kí ni alẹ́ ti ìlà àbọ̀límọ́ eléyìí sọ pé tó bá ṣe nǹkan díẹ̀ káàtó tó bá ti ọkọ tó láì fi ọkọ sọ́ọ̀nà yóò wà pé yóò wá kọ ẹ̀mí israel yóò kó lórí ọwọ́ ọkọ yóò àmọ́ sọ wípé láàdúkò bámúdán hátà àbẹ́rùdọ̀ ní ìní ojú kan ó tí tó fi jọmi sí àwọn eléyìí òun ni àwọn èlò ní àwọn ìyàwó dáadáa bákan náà kámọ́ wà dáadáa pápọ̀ kámọ́ ti bọ̀ sílẹ̀ sáwà sọ wípé ọkùnrin nìkan ló wà fún ọ̀nà ara o wọ́n ní ápùsù rẹ̀ náà tó máa jẹ́ fún obìnrin tó yẹ nínú àpẹẹrẹ bí obìnrin náà ráyé wá ó náà ní kó rí ọkọ dáadáa kó rí ọkọ ẹlẹ́sìn kó rí ọkọ tó jẹ́ complete husband tí ò ní máa mẹ́pín ìnáwó nínú ilé ó jẹ́ wípé gbogbo bùkátà lé ọ̀pọ̀ náà ló mọ̀ sí fún mi ọ̀pọ̀ náà ló mọ̀ sí fún mi àbẹ̀lẹ̀ ọ̀pọ̀ sùhánù mọ̀tàlá ó dákun tó jọ ó sì gbọ́ wa ó sì wá ní ọkọ dáadáa fáwọn ìyàwó wa. Ànábì sallallahu alaihi wa sallam lẹ́bi tó ń bá àmọ̀ràn ní ẹrú sọ̀rọ̀ oníwájú mẹ́ríkà bó a ní nǹkan ọ̀gbìn tó dáa èyí wáyà ti hákì nínú tìwáyà ìpáwà hákì wọ́n tún wá gba ìyáàdà kan tó jẹ́ pẹ̀lú ìlú gbólóhùn tó náà ló lókè ní ọ̀dá àbàtì tẹ̀kùn wọn kí ha fàtòlè ṣe kò káà bí àbíbá wọ́n ní ẹ̀rí nǹkan ọ̀gùn ilé ìjẹ́ wípé yóò mú yàn dé ibi tí èèyàn lọ wọn náà nígbà tó ní sẹ́yìn tó lálàáfíà tí a mọ̀ sọ́mọ́ náà àdúrà ní ọ̀sán tí a mọ̀ sọ́mọ́ sọ́mọ́ sọ fún wa ṣùgbọ́n ní àsìkò yìí a rí pé ìrùbálà sáájú àlùmọ́rọ́kì a rí pé àwọn ìjọba àwọn ènìyàn ń bò ó ti pọ̀ ó ti ti bàtí àwọn àwọn ẹgbẹ́ ẹ̀fẹ́ àwọn ẹgbẹ́ ọ̀sẹ́yìn àwọn ẹgbẹ́ ọ̀sọ àwọn ẹgbẹ́ ọ̀lá àwọn ẹgbẹ́ ọ̀làdú àwọn ẹgbẹ́ ọ̀làpá àwọn ẹgbẹ́ gbogbo nǹkan ìrùbálà sáájú sọ̀rọ̀ nígbà wo ló ń kó ìjà lọ́dún ara wọn láti ní àtàlá ìkàtọ̀fọ́ àníbù nínú ìta síbẹ̀síbẹ̀ náà a rí nínú rẹ̀ pé pé ọ̀gá tó ń sọ̀rọ̀ sọ̀rọ̀ ìgbẹ́kẹ̀kẹ́ lọ́wọ́ ìgbàka ẹ̀sùn àtúntò ìrìnà àwọn ẹranko táwọn ọ̀dọ́ tó tó ń gbọ́n ṣe èrò tẹ̀ láti ìlú kan sí ìlú mi. ṣùgbọ́n lónìí a lè ṣe àwọn ìjọba ń bò tí ó ń gbé wa láti ìlú kan síbò mi a lè ṣe ìpàdé fún wa. wàlúwọ́n tàbí àyè ẹ̀ẹ́dì sọ̀rọ̀ tó bá láti àkókò bá lọ́dún á dàgbà lọ́pọ̀lọpọ̀ láti ápùlù tọ́ nígbà fún ámà síbi wọ́n á jẹ́ sí. Ṣé èèyàn fẹ́ lọ sí ìgbà níbi kan nínú àrùbíbà kò ní láì sí ẹ̀yìn? Ámùsọ̀lá yẹn bá dùn. Òṣèlú ti di. Láti wákàtí mẹ́ta olùdókòwò olùdókòwò àwọn òṣìṣẹ́ ọ̀dùn tó gbádùn wọn ti dáhùn sí i. Àwọn òṣìṣẹ́ ọ̀dùn tó bá fún ọmọdé láti wà sí àwọn ọmọdé láti wà fún ọmọ ńlọrọ̀ ní ọmọ gbàdúrà fún ọlọ́run ọba ṣé ọkọ̀ sí yóò mọ̀ ní wa káàkiri fún wa mọ́ọ̀sì ọkọ̀ tí a mọ̀ káàkiri fún wa ìjọba rẹ̀ lébi ọkọ̀ tí yóò mọ̀ gbé èèyàn káàkiri gbogbo bí ọba lọ́láyè ń gbé ẹ̀rọ ṣùgbọ́n ilé tí yóò mọ̀ gbé káàkiri à ó wọ ìlú kò ní gbádùn tó bá ti lẹ́lẹ̀ rẹ̀ kò bá fún lọ́dún tó fẹ́rẹ̀ jọ láti gbogbo àwọn ọmọdé wọn bá múlẹ̀ láti gbogbo àbá ìlú tó lọ́sẹ̀ yìí èyí tó ń gbé káàkiri yẹ̀wò ọmọ bàbá ìjọba tó ti ọkọ̀ yìí tẹ̀lé yóò mọ̀ gbé wa káàkiri gbogbo tàwa fẹ́ lọ. Wọ́n ní ọkọ̀ tó lálàáfíà àti ìtọ̀kọ̀ tó lálàáfíà, òun náà ní nǹkan tó ti rí pé gbogbo bí àwọn ìgbà náà máa ń lọ sí ìlà. Lẹ́yìn ká ní mo sí, ká ní jẹ́ ní ọ̀rẹ́ ká ní omi di òun ọ̀sẹ̀. Òbí ti abáfẹ́ lọ lójú àdébẹ̀. Omi eléyìí, òun náà ní mo sí ànájú sọ́kọ̀ náà ní wàá sọ́kọ̀ náà ní wọ́n sọ. Òyìn ti láàdùn láti fi dákọ̀ bẹ́ẹ̀ ó ti lo kẹ́límọ̀ dáàmìà àlùkẹ́límọ̀ dáàmìà ó lọ́ọ̀tà ní nǹkan ọ̀nà ó jẹ́ kẹ̀kẹ́ ó lè jẹ́ fún ó lè jẹ́ kẹ́kẹ́ ó lè jẹ́ bá ó lè lo nǹkan ọ̀nà tó ní àlàáfíà. Àlẹ́bí láyé ṣe ọ̀rọ̀ sọ́ọ́ ní gbogbo ìgbà dáàrí ìjáwó. Nǹkan ọ̀sùn lè ṣe bẹ́ẹ̀ bá wà ń bẹ̀. Kódà kí háàdù ìtagbọn kó mọ́ wà òkè bí a ká pèsè nìkú òun mú jẹjẹrẹ òun gán níta tẹ́lẹ̀ gbogbo náà ọ̀dọ́ ìlú kẹfà gbóná lọ́yẹ̀ bá yẹ kọ̀ọ̀tù dáná tó lábàá àfẹ́ àtọ́ bá ti gbé ìlú láì tó dáná. ìdílé jíjà gbogbo àwọn ọmọ ẹ̀yìn nínú àwọn ìṣẹ́ títẹ̀ ní ayé ẹ̀sìn tó dára àfíà tí ìwọ́n fi rí ayé gbé omi tó bá ti tẹ́lẹ̀ ìlú láì tó dọ̀ lónìí tó bá tẹ́lẹ̀ pé òtútù mú ta náà ni wá tó tẹ ìsàlẹ̀ báyìí lóṣèlú yìí ó sọ àwọn ọmọ ọmọ rẹ̀ rẹ̀ rẹ̀ tí ò ní kó kò sí ìtọ́jú ta ní ìlú mẹ́rin báyìí nígbà àwọn ìlú tí ẹ̀sìn wa tí ò mọ ẹ̀sìn ẹ̀sìn wọn lò. kàmọ́ ìyá kúrò sáà náà ti fi àgbàjì bẹ́ẹ̀ ni báwa fi àrùn ẹ̀sìn mi nínú òní ilé yọ̀ọ́ pọ̀ dáadáa jẹ́ nípa bá ti fi báyìí lọ́dọ̀ ní gbogbo àwọn ọ̀sán òní nínú àwọn ọ̀sán tí gbogbo nǹkan táwọn sọ ìlú èdè nílẹ̀ o pàdúrà àjẹ tó sì ṣe fún sáǹfà ní fún wa láti fún ní àlùyá àmọ́ wa gan ti wọlé ìyẹn ló sọ̀rọ̀ náà wà ní lọ́sí pàdé wa eléyìí tí ó tó tẹ̀lé òun náà ní ibùgbé tó báyìí ibùgbé tó báyìí ẹ̀rí fọwọ́ á tó bá jẹ́ àdàkọ́ lọ́dọ̀ rẹ̀ olùwàjà òun kàfó lọ́wọ́ àti àtàkùn ìṣẹ́fẹ́ wọ́n ní sábàbọ̀ pé ìtọ́jẹ́ dáàb tó jẹ́ ilé tó jẹ́ ìgbésẹ̀ ìrìngbé tàbí wà sí agbá kẹ̀sí ìmọ̀ràn yóò tẹ̀sí tí ó fẹ́ tó tóbi tó jẹ́ pé èèyàn lè nà pa èèyàn lè nà sẹ́ tí ò sí pé àwọn ọ̀rọ̀ wa àbáwọn ìdúnra wa tí ò sí bẹ́ẹ̀ wọ́n ní pàlùmọ́sàn wà á tó àti lè mú tó wà á tó nílà tó ní pé ibùdó tó tóbi naturally ẹ̀mí ló mú láìsí pé a wà ní ṣe ọ̀ ní kẹ́lẹ̀ pé kókò ọ̀rọ̀ ọ̀ abẹ́ kọjá àwọn pàdé wa lójú ní pàtẹ́sì à ń kọ́ ń dá wa kí lè bá tóbi gbogbo àwọn ọ̀dọ́ ní ìlú ìlú sílẹ̀. yálò sì ṣe àti àmùfàn rọ́hàtà nìyà torí pé kí àyè ń gbàyàn nítorálì lọ́nà ọba ti dá ẹ̀mí ó mọ̀ ń fi ìfọ̀kànbalẹ̀ sí ẹ̀mí tí ò sì tó ní fún ọ tí ò sì kọ́ ní wọ́n nínú bí ilé náà bá fi ní bó bá fi ní. kàmá ń lọ lọ́wọ́ àti àga àdìmọ̀ ní àga àti àfáàbíà tó ní pé ilé tó bá tó tó bá tẹ̀ yóò lè gba ìgbẹ́ ní pẹ̀lú ẹ̀rọ ẹ̀rọ àga ìlú ọmọ sọ́dọ̀ wọn àga ìlú ìgbà yìí. láti ilé tó ń àwọn nǹkan tó jẹ́ nǹkan tó ní bùkátà sí ẹgbẹ́ tá a bá wọlé tá a ọ̀ṣàlá ilé ìgbóda àwọn èèyàn èlò rẹ ọmọ tá a wù ní ti ilé wọlùfùsùn àti àfún kì í ṣe wípé àlùfùsùn kò túmọ̀ sí wípé máa wà lùlù nìkan náà lùlù fùsùn wípé táwọn bá ń gbé nìkan náà lùlù àfún téèyàn bá kọ́ lé tó kọ́ máa ń sàn fúnra rẹ̀ yusamọ̀ lùlù yusamọ̀ lùlù wọ́n sọ ní kùsùn gbá pátá kò túmọ̀ sí wípé ó jẹ́ lé ọ̀bà fúrẹ́ téèyàn bá kọ́ lé ìmáàmù kẹ́tùmọ̀ ní ilé rẹ̀ ààfin ni tọ́ba rò ní ilé ibi ààfin ilé téèyàn gbé ó tún ọ̀sí wípé ilé yẹn àgbáyá ló ní so eléyìí òun náà ni ọlọ́run bá sánà síbálà fún ọ sọ ilé ní afisílẹ̀ fún ibùgbé afibùgbé fún yín ti inú ilé sí ẹ̀kọ́ ó ní wàtúbọ̀ọ̀kù àìsàn kí wọn kò lè parọ́ ilé tuntun wípé tó bá yẹ wípé òun ẹ̀rí ìtajú wàtúbọ̀ọ̀kù tó tutù bá mú ẹ̀rù nínú kẹta náà ni ó wà tẹ̀ sólùkùn á ń tó wà tẹ̀ pé yóò mọ ààbò òní òjẹ̀ ọmọ wọn á àgbàdo àti gbogbo àwọn nǹkan tẹ nípínlẹ̀ náà lò ìpínlẹ̀ ìpínlẹ̀ ọ̀yẹ̀kẹ́ ìpínlẹ̀ ó gbúdọ̀ gbà lè fi gbogbo òde gba ìgbà àwọn olùkú wa àwọn rárá ilé náà mọ̀ pé ó jẹ́ ilé tó ṣe pé ó máa kọ̀ǹtáìsì àwọn fámìlì rẹ̀ láti òṣèlú rẹ̀ wọ́n ti tẹ̀sí tó lè fi àlùkò wà ẹ̀yìn rárá wọ́n ti àti ilé tó ṣe pé yóò wà fún àdúrà òmìnira tó yẹ ọ̀nà kan nínú àwọn nǹkan tẹ tí yóò ti ń láǹfààní lórí rẹ̀ rẹ̀ wọ́n ti máa ń ní àdúrà àdúrà kódà tó ti lórí dúkìá owó ní gbogbo àwọn ọmọ òbí ẹnì ìṣòro ẹnì tó bẹ́ẹ̀ àtàwọn ìyàwó ní àtàwọn ìṣòro ní nínú àwọn ìṣòro ní àbòrò gbà nínú ní fi ní wọ́n ní jáà àwọn ìdílé àwọn àtúnṣe ọ̀hún. ó ní ẹ̀yà àyà yìí sáàpọ̀ àlùwárẹ́ ní ẹ̀mí à. àyà yìí ó gbé jáde ó ní ìrànràn àwọn ìjẹra lélẹ́yìn tí ó ní ìrànràn ìsọ̀ pẹ̀lú ìgbé wa àti wọ́n lọ àbújá àrẹ̀lẹ́kùn ní ìlú ní tó ń sẹ́kẹ̀rẹ̀. ọlọ́run ọba sáré ọjà là ó fi sí ilé ní dédé ẹ̀sìn ẹ̀kọ́ ọlọ́run ọba ti ó ti gbèrú ìgbé. أيام القرطبي رحمه الله تعالى وإن جعل لكم معناه صجرا يعني صيرورا الله تعالى السلام اصطدي على ذلك وكل ما علاك فعظم لك فوصفه وتقن وما وصفك بعد الجنة هنا الوقت مصطف هنا الوقت اليوم تمام وكل ما أقل لك فوصفه وقلت لك من الصوت يأتي لك من الصوت يأتي لك من الصوت يأتي لك من الصوت ọ̀pọ̀lọpọ̀ máa ń sọ̀tọ̀rọ̀ pẹ̀lú ìdílé láti ṣe àrùbá owó nígbà gbogbo ọgbọ́n ẹgbẹ́ pàṣẹ wà ní mọ́tálásì igun kìíní igun kejì igun kẹta àti igun kẹrin á rí i pé ó kọ́ bàrà wọ́n ní olùkọ́ àlùjìdá òun náà ní ohun lílí five thousand out of one thousand and four one twenty. ó tún wá jẹ́ pé ó tún wá jẹ́ pé mẹ́rin yìí

bọ́wọ́ ìdílé mọ́ òdì àti ìdèkù ní orí ìdè òyì tí àlùmọ́nì kúrò sí rọ́ṣọ̀kọ̀ bá wọn sàárà eléyìí tí wọ́n sọ ní àyèyí bákan náà wọ́n ní gbólóhùn sákàdà àyẹ̀kẹ̀ tó gbọ́dọ̀ kí à ẹ̀wọ̀n gbẹ́dẹ̀ yóò tẹ̀ ìdìbò fún yín tún yóò fi nílò ọkàn yóò balẹ̀ ara yóò kò sí ẹgbẹ́ náà sí tẹ̀lé náà kò sí ẹgbẹ́ náà pátí tẹ̀lé náà pátí wọ́n ní àpò ẹ̀rí òdodo ní ìṣòro òun náà ní ẹ̀kọ́ sí sákárì tìlùmùlù wọ́n ti sọ̀kọ́rọ́ ìlà wọ́n ṣòro ìlà ìyá nílẹ̀ àmọ́ ìwádìí ìmìnira ìdẹ̀ra kọ́nà ọba àjọba yóò tó fún ìdùgbé fún yàn àti kéèyàn ó kó àwọn ẹbí ara nǹkan òjì nínú ìlú ìlú nínú ìtọ̀kọ̀balẹ̀ ìlú ọ̀pọ̀ nínú ìtọ̀kọ̀balẹ̀ ìlú. gbogbo àwọn tí ọlọ́run bá mi jọlá ti yọ bùkátà àrùsọwọ́ fún láwùjọ lọ́dọọdún owó ilé tọ́lọ́run bá mi jọlá ti yọ kó lu ìgbésí ayé wọn a lónìí àwọn ọ̀rọ̀. tọmọ ìdúpẹ́ orí tọmọ ìyàwó ìdúpẹ́ orí torí pé tó bá ti di ìparí ọdún báyìí ẹni tí àwọn ọmọ ìgbàlódún àdáwò ti gbó sókè èdè abọ́lọ́mọ ìdílé lè máa ń gba bọ́ọ̀lù náà lò ìdẹ̀ra ni o bẹ́ẹ̀ bá ti ìlú ìdẹ̀ra ọ̀gbọ́n ìdẹ̀ra ni o ìdẹ̀ra ni o ẹ̀yìn tó dá ọlọ́run tẹ̀ ẹ̀sùn ní ọjọ́ tó kù ní ẹ̀yìn òkú ní ẹ̀jẹ̀ ló bá da wọn wá nílẹ̀ ara nílẹ̀ ẹ̀yìn nígbà ilẹ̀ ẹ̀kọ́ làwọn tó lára láti sọ fún àwọn ìṣù ọlọ́run tó ń mú ọmọ rẹ̀ nítorí wọn kù sí ìjẹ́ bẹ́ẹ̀ náà wà hàn sára ní àyíká ayé gbogbo àwọn tí wọ́n bẹ lọ́wọ́ ọlọ́wọ́ àgbẹ̀lá ń ṣe alágbàdúrà fún ṣe gbogbo wọn àtàwọn náà ti ní ọ̀sẹ̀ ní ọlọ́wọ́ àgbẹ̀lá ń ṣe gbogbo wa náà nítorí pé ilé nínú ìgbà tí wọ́n bà sí ilé mọ́ bà sí gẹ́gẹ́ bí ọkọ̀ náà ṣe mọ́ bà sí ọkọ̀ sí mọ́ bà sí ilé mọ́ bà sí ìyàwó rẹ̀ fẹ́ bímọ ńlọ bí lágbókun tọ́ọ̀ bá ní mọ́tò

alẹ́ àná. Sẹ́ẹ̀mọ̀ ìpè kìdí ló yá ẹni ẹni ìgbẹ̀kẹ̀ tí ó fẹ́ rẹ́ńdà nínú àti sáà kò sọ́wọ́ oníṣẹ́ títà kò sọ́wọ́ tó fẹ́ bọ̀ ó wà pọ̀ láti tú àti ilẹ̀ fún ẹni ẹgbẹ́ à ah, ẹ̀dàkùn ẹ̀ ó fi ọ̀rọ̀ mi nígbà abẹ́lẹ́gbà ju àdìlọ́tò àdìlá èlò ìfọ̀rọ̀fà ní tí ẹ sì ní fún ó wà kàn sílé ó ń kà láti sọ síta ní ó yóò máa sọ sí ilé gbàgbọ́ ìdàgbọ́ yóò ti náà bọ̀ lórí yóò lọ ó gbé àwọn ọmọ síta. tò bí ọkọ̀ <laughs> ti jẹ́ ìpò àti ìrẹ́ ìfẹ́ ìlú àti nínú ọlọ́ọ̀bà àgbẹ̀dọ́lá tó jọ gbogbo àwọn tó ìlú nínú ọlọ́ọ̀bà àgbẹ̀dọ́lá tó jọ wọn láti ìlànà ìlú ìṣàmọ̀tò ìjẹ́ra ilé àti ìgbé à kò sí ẹni tó lè lọ yẹ àgbẹ̀dọ́lá wọn ti ìgbé pọ̀lọ́ ó sì gbọ́dọ̀ bí nà. ẹni tó ń lọ sí ilé pé ọlọ́ọ̀bà àgbẹ̀dọ́lá tó ti àyè ìgbé tó yẹ tó lè lọ yẹ tó lè bá yẹ à ẹni tó bá ti ti pàpà. wọ́n àwọn ti bá àwọn tẹ́lẹ̀ wọ́n àwọn ìlú kílẹ̀ ọ̀rẹ́ ẹni fẹ́ gbó tọ́lọ̀ oṣù tó gbó lẹ́nu gbá tó yẹ mẹ́kọ̀ọ́ mọ́ kéèkì lẹ́nu ìgbà tó fẹ́ kò ní sí ìpínlẹ̀ kan tí ò ní ní lé ní ọlọ́run bá sàmì ọdún ẹ̀kọ́ bá rẹ̀ kò sí sẹ́ẹ̀kì tó fẹ́ láyé kò sí ìfọ́n láyé tó rẹ̀ nípò láì lọ lọ́ọ̀dù tó tẹ́lẹ̀ àwọn ẹni wọ́n fi ṣe àṣẹ ní nọ́mbà náà kò nọ́mbà wàlẹ́ àti kọ́lé ọ̀rọ̀ ọ̀rọ̀ ọlọ́run bá mi ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ọlọ́mọ tó orang ìjọba kájúkọ pátókọ pátókọ pátókọ ìlànà ìlú ọ̀sán mọ́. gbọ́dọ̀ yìí ipe orang fi ìwà ní ìlú ọ̀sán òun ìlú kálẹ̀ gbọ́dọ̀ tọ́lọ́ ọ̀pá lórí ká àní orang tẹ̀ tí àwọn ìṣẹ́lẹ̀ tọ́lá lórí pé ilé ìṣẹ́ ọlọ́run náà kọ́ orang orang pé kí ní ìlú ti kò tákàrí pé ilé tí a lọ sí pé a fi sílẹ̀ fún ní kí ni ibùgbé ìtọ̀kọ̀bá rẹ̀ fún àìsàn tó ti wọ́n ní bọ́lá ọ̀gá ti sọ yìí ipò tí ilé wà tàbí ibùgbé tó wà nínú ìtẹ̀lé ọmọ yẹn á sì lè lágbára lókè tó fẹ́ tí ò bá bí ìlé yóò mọ ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ tó lé ní oyin ìgbẹ́ mọ́jà sáré mọ́jà sáré àtàbàdìlé ilé ẹ̀rí ọlọ́run ọba nìkan ni wọ́n bọ́ fún un kódà àjọ rẹ̀ wọ́n ni wọ́n ti ká ọmọ àjọ rẹ̀ wọ́n ti dọ́nà ọ̀rẹ́ wa mo ní àtìlẹ́ tó kọ́ ìmọ̀ ẹ̀rẹ̀ yóò bára bàbá wọn èló bàbá náà á ah, lára ẹ̀mọ̀ nígbà tí mo lẹ́sí mi jọ tí mò ń kọ́ ó lòun kọ́kọ́ kọ́ nígbà tó kọ́ lórí sí mi ó lòun ti dọ́tà rẹ̀ tàbí ó lòun wà kọ́ mọ́ títí tọ́lọ̀ fi mọ̀ àdé ó ń bẹ̀rẹ̀ àdé náà bá sùkánù àbálá tọ́lọ̀ fi ah, ilé alágbàdà ó ṣe fún ẹ̀rọ الرحمن الرحيم ثم الصلاة والسلام على رسول الله عباد الله وقد ذكرنا في الخطبة الأولى ما يتعلق بهذه السعادة المذكورة المتضمنة للمرأة وأما قوله صلى الله عليه وسلم وأخبار الشقاء وهي في الجزء الأولى الشقاء هنا هو المشقة والتعب وهذا التصور يكون بدون التلفي دلاله واختبارا من الله عز وجل يرفع به درجته ويحس به صفيحته ولغير المؤمنين جزاء وعقابا عباد الله قوله صلى الله عليه وسلم مرعى الرسول في رواية الحاكم حكم بأنها قرانا فتزول الباب مع عليه ولبئس عنا لا تأمنها على نفسها أمان تمنوا عند الزوجة الخبير أنبانها في الحال ولنفسها المنزل غير حافظة قوله صلى الله عليه وسلم دار الصوت وهو سجن الأخلاق الذي لا يحس آدام عن ولا يعرف حقوقه عليه فقد قال صلى الله عليه وسلم تعلموا من دار الجاهل الصوت في ذلك المقام الذي لا ينبغي التحرر عنه أخرجه النسائي في حديث أبي هريرة وصححه الألباني في مسلم وقال ابن مكة الرسول في رواية الحاكم والدابة تقول تقول خطيبة فإن فإن ردها أن وأنتهبتها لم تكن الأحفاد أي تقول مصنع طيب فيأخذ السيدة جلالين معلوم إلا سعنا في أهله أبعد وإن حاولت الإسلام فإنك تسلمه نفسك ولم تستقيم لك هذا المريد هذا رسول الله قال سيدنا محمد صلى الله عليه وسلم خطبة التي يذكر الله سبحانه وتعالى يظهر ذلك àwọn nǹkan tó jẹ́ ìdàkejì ti àkọ́kọ́ lẹ́yìn ìgbà ẹlẹ́gbẹ̀rẹ̀ ní ìlànà fún àwọn ọmọdé ọ̀dọ́dọ́gba alábàáṣe dáadáa ẹni tá a múlé sí tó jẹ́ èèyàn yìí. ọlọ́run sáré ní ìtàlá ó sọ fún wa ní rẹ̀ nínú ìwòsàn ìta lọ́nà wàhálà lọ́wọ́ ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا الله يقول ìjọba ìfọ́nà ẹ má bàa wọlé lóru ẹ má bàa ọmọ àgbà lọ́wọ́ lóru bákan náà ẹ̀sùn dára táwọn ìlú àti àwọn aláṣọmọ àti àwọn ọmọ nǹkan àti àwọn tí wọn ò ní ìgbọ̀n wọn ní tọrọ bákan àwọn alábàágbé inú tó súnmọ́ ní pẹ́kípẹ́kí ọlọ́mọba náà ẹ̀sùn لما حديث يا عائشة رضي الله عنها فقال الله الله ولم يكن صلى الله عليه وسلم في المدينة جبريل في يوم كبيرة إن شاء الله nípa aláàbí títí tá a lérò pé àbóyè ló ń dòkó rẹ̀ nígbà tó ń àbóyè ló ń dòkó aláàbí. ẹ aláàbí ṣe mẹ́rẹ̀ ti ta sọ ìdákejì rẹ̀ àdájúkọ̀kà fún àyẹ̀dúpẹ̀lú olùwà àwọn ọmọdé ṣàkọ́. èèyàn bẹ́ẹ̀ ni wọ́n wà pẹ̀lú òun náà lọ́nà bá ti lè fún ìyàn ìtumọ̀ ní pé ìlànà àjọ wa. pàápàá jùlọ tẹ́lẹ̀ ìbáṣe mùsùlùmí tẹ́lẹ̀ ìyàwó ìgbà ní àkókò àyẹ̀dúgbà nínú ìjọba ọ̀gbà àwọn ìgbà rẹ̀. òyìn òun náà kò ṣàkọ́ ọ̀tá wọ́n ti bá ń pè ṣàkọ́ òun yìí òun náà ti ìnira àti ìdààmú ilé ìdílé pé bí ẹ̀ bá jẹ́ ní ìdílé ní tiẹ̀ ọlọ́run àtijọ́lá yóò ṣe àdánwò fún òun látara àdánwò ọlọ́run á ṣe yẹ́rù fún àwọn òkìkí dára dáta ìpínlẹ̀ ọlọ́run ọba ọlọ́run ọba ó ṣe ìdílé ìdá ìdílé ìdílé wáyé tó ti bàtà ọlọ́run ọba tí ò ní ní kẹ̀kẹ́ náà àwọn ọba kan náà fà tó tilẹ̀ fún un tẹ́sí rẹ̀ ní tó kù láyé wá kàrà òun ìtumọ̀ ìdílé pé ọlọ́run ọba sùhánù wọ̀ sáádá gbogbo àwọn ọmọ ẹ̀wọ̀n yìí ọlọ́run ọba àdìgbọ́lá ó fi ṣe àlékún gbèdéke òjò wà nínú àdìgbẹ́ náà gbàgbọ́ tó àyẹ̀lẹ́ ìgbà ọ̀rọ̀ ilé àbùdàdúrà tòní àwọn tòní mọ́ àtẹ̀lẹ́ mùsùlùmí náà ni ó ti dé wọn ó ti sọ orí ìgbà ọ̀rọ̀ àbùdàdúrà ó ti lẹ́yìn wá ó ti lẹ́yìn wá ẹ̀rọ ìgbọ́lé tòdákótó tòní àwọn tòní gbogbo àwọn ọ̀rọ̀ yìí tọ́lọ̀ ọ̀bá ti mú sùn kò túmọ̀ sí ló ti di àríwá o ọlọ́run ló ti di lọ́pọ̀ dáadáa nínú àlùjọ́nù ní ìlú nàìjíríà ṣùgbọ́n ló ti dùn ní ẹtí ìbá ti di dùn ní tí ọba ti rẹ̀ fọ́nà àǹkan rẹ̀ rí àdìsọ wípé kò sí ẹ̀sán tó dábùn nínú àdìsọ́pá ìyá ní olóṣèlú torí àìjẹ́ ìṣúnjẹ rẹ̀ òun náà ní ọ̀nà ìdílé ọ̀nà tó dábùn ẹni tó jẹ́ àlùbọ́sà ń so ìyàwó ní orí ọ̀gá ìgbé ilé tọ́kọ bá tó bá ti sọ ọmọ òun bàjẹ́ lọ. Ṣé ń gbé ẹgbẹ́ ní orí bọ̀ ni bí ṣe ń fi àwọn ọmọ nínú àwọn ọmọ mo ní bàbá ọmọ ó ń pàdé ìbáyìí ó tún lọ lọ ọkọ gbogbo àwọn ẹbí ọmọ ẹgbẹ́ ní orí bọ̀ náà lẹ́wọ̀n kò sẹ́ni tó lè kú kò sẹ́ni tó lè bá lọ́dún ẹ̀ gbogbo àwọn òbí wọ́n yí kúrò dára lẹ́ẹ̀dẹ̀ mọ́ bákan náà tọ́kọ bá fún wa fún wọn lẹ́ẹ̀dẹ̀ ọkọ tó yà ní ẹ̀mí ọkọ ò ní balẹ̀ yóò ti wà àìní pessimistic ìbáfúnfúnfún ìlú àbàlá jẹ́ tó bá ti di láti àjò náà yàgò tó ọ̀dọ́ lóbi lẹ́yìn pé tọ́lọ̀ bá mi tọ́lá gbogbo gbà ẹ lójú ẹ pé pé ìdùnnú ó mọ̀ lójú ẹ ẹ rí torí pé ọ̀rọ̀ yàrá rẹ̀ nínú ìbádùn bákan náà ẹ̀dá ìfọ̀ yálà gbogbo gbàgbà kò sí ìgbàgbọ́ sí ó jẹ́ labour strike tí ó máa fún ìfẹ̀yìn láyé ní àkókò. Bí alẹ́ ìṣẹ́ náà sọ́nà, alẹ́ ti sọ mẹ́wàá ní àyè ìṣẹ́ ìṣẹ́ nínú àkùnjà nínú ẹ̀tọ́ alábàáwí ẹ̀ṣẹ́ tó bá ti mọ ibi alábàáwí ẹ̀ máa mọ ibi láti ìfẹ́ ìṣẹ́ lọ́jọ́ ó fẹ́ bá fọ ó wá mọ ibi láti ìfẹ́ ìṣẹ́ lọ́jọ́ ó kù káàkà bẹ́ẹ̀ ti di ẹ tó dà kí di ẹ lè fi ọwọ́ méjèèjì tó fi ẹ lè bá anẹ́bí sọ́nà sọ́nà lọ sí kó òun lọ́nà lọ́wọ́ ẹni tó kù bẹ́ẹ̀ fi di ẹ sílẹ̀ kẹ́lí ẹ ń ta aṣọ rẹ̀ sílẹ̀ kó bẹ́ẹ̀ nítorí pé neighbor tribe ní nǹkan yẹn nínú àwọn ẹ̀kọ́ tó ní lọ́dọ̀ rẹ̀ mo náà ní pé ó ń lè fi ẹ kó lè ta àwọn. ṣùgbọ́n èmi ẹ̀ ìbádọ́rẹ́wò pàpàpọ̀ òkúta àwọn ọmọ rẹ̀ àná ọlọ́run àti ìjọba tó bá ń sọ ìgbàgbọ́ òun ayé ó ní ìsára rẹ̀ torí pé ẹni tó jẹ́ alábàágbé òun náà ni ẹni àkọ́kọ́ tó lè bá yẹn tó lè jẹ́ alábọ̀rọ̀ tó fún yẹn tí ìjọba tẹ̀lẹ̀ ní wàhánsẹ́ta alábàájúká ẹni tó àbálẹ́ bọ́lá ṣe bẹ́ẹ̀ ní bẹ́ẹ̀ ní ìfọ̀nà tó lọ́dọ̀ lọ́dọ̀ ìlú lọ sí ẹni náà ní ìlú wọn ní ilé ìlú tẹ̀lé ẹ̀kọ́ ẹ̀kọ́ ọ̀dọ́ ìlú rọrùn ṣùgbọ́n nípa ọgbà sọ̀rọ̀ tọ́wọ́ ọgbà sọ̀rọ̀ ní bọ́ọ̀sì tó lé dáadáa. bákan náà àdìbọ́sà kùtù nǹkan ọ̀gbìn ebi ìgbà yìí pé kò sígbà tí olówó rẹ̀ bá tó nígbà wọn kà kò lọ bá kò tó tó wà náà báyìí gbogbo gbàgbá ló sàmọ́ ẹ̀ lọ́kùn ló mọ̀ jà mú

káwọn ọmọ orí orí ojú ọlọ́run tí ọkọ̀ fún tí fún ah! ẹni ọkọ̀ á ẹni ọkọ̀ bó èrò dá nínú ọkọ̀ náà ní mọ́tọ́rọ̀ èso dá nínú ilé ọkọ̀ ẹni ilé jíkájẹ ìdílé tó gbọ́dọ̀ fẹ́ ti ní ṣùgbọ́n ara o èso dá iṣẹ́ bá ti gbé lọ́dọ̀ wọn bá ó náà ní ẹ̀rọ lọ́dọ̀ báyìí bẹ́ẹ̀ tó bá lè gbé kọ́ńtù náà ló fẹ́ mo fẹ́ máyẹ̀ mo fẹ́ lélá tọ́lọ́ bọ́dọ̀ náà wọ́n kọ́ fún àwọn ọ̀gá inú bá wa ṣe ọ̀gá ọlọ́run bá lè gbé ọba tó fẹ́ ní lẹ́yìn ó fẹ́ ní jẹ́ ìjẹ́ rẹ̀ pọ̀ dáńtì rẹ̀ ẹ̀gbọ́n ọba tó lówó tó ní lóṣù ọ̀pọ̀ kò ní ọlọ́run ìṣẹ̀lá ọlọ́run ó ti orí ayé àgbàdìkì àwọn àbá wa àwọn olùmọ̀ wa àwọn olùmọ̀ wa tí wọ́n ti rìn àjò ìjọba àgbà sáàmù dára kọ́nà ọ̀bà ìjọba àgbà fún ọjọ́ àgbà àjọ wọ́n ti wá sí ẹ̀rọ ìlú ìlú kọ́nà ọ̀bà ìjọba àgbà fún ọjọ́ àgbà àjọ ìlú ìlú àkùnrin àgbà صلي على سيدنا سيدنا محمد وعلى اله وصحبه اجمعين اقيموا الصلاه ورحمه الله